وتعالى لقول النبي صلى الله عليه وسلم ما من أيام العمل فيهن خير وأحب إلى الله سبحانه وتعالى من هذه الأيام قيل ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع منه بذلك من شيء متفق عليه أعرفكم الله سبحانه وتعالى أعرف إليك محمد صلى الله عليه وسلم أتكون أمراض يدعوها صحابة رسول الله àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ìṣòro ìlànà títí ọjọ́ ìpínlẹ̀ ọ̀kí àgbà. Ní ibi òní ti fi ọjọ́ mélòó kan lọ, a wọnú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Nàìjíríà India. Àwọn ọjọ́ tí ó pàtàkì lọ́jọ́ tí pé Mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ti tẹ̀lé lára tí a máa ń ṣe nínú ọjọ́ yìí òun náà lè fi ọkọ̀ àyàrá léyà torí pé pípa ẹ̀rọ léyà ọkọ̀ sí àwọn ọjọ́ kan nínú àwọn ọdún mẹ́wàá tí a padà sí àlàyé rẹ̀ lẹ́kùn rẹ̀. pípa ẹ̀rọ léyà abẹ́kọ̀ sí anábìwọ̀ Muhammad sọ́nà wọn wà lẹ́yìn òṣèlú kìí ṣe fún ti báyìí kìí ṣe fún ti sàmì ìrọ̀lẹ́tẹ̀lẹ̀ súnmọ́ ọlọ́run aláwọ̀ ààrẹ pẹ̀lú ìpara. Kódà, àdínlẹ́nu àwọn mímọ̀ ọ̀dọ̀ ìgbé ọ̀ràn yẹn. Ìyẹn ló fà á, ẹ̀dọ́ bá gbàgbé ìlé pé kò ní di ọ̀ràn tó lọ́rùn. Kéèyàn yáwó láti lè fi pa òṣèlú ẹ̀rọ nínú ọ̀ṣọ́rẹ́ ìyẹn ló bá ní àgbèyẹ bọ́yá ń pàdé ilé owó àbí owó tó ti pé ní ilé òòrùn ní nílé méjì yóò padà rẹ̀. sọ̀rọ̀ yóò fi àwọn ọ̀gá yìí wọ́n láǹfààní láti pàyàrá léyà ìmọ̀ ọ̀yà owó láti lè kọ́ sí àmẹ́wọ̀ tí a ti máa ń sọ lọ́pọ̀ ọ̀gbà pé èyí kéde ìjọsìn tó bá fẹ́ ṣe nínú ìsìláàmù ìyóò ní ṣe pẹ̀lú pẹ̀lú rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ní àníyàn ọ̀tọ̀ ó tún gbọ́dọ̀ ṣàkíyèsí yìí ṣe lọ́fẹ́ ṣe tó wà níbàámu sí ìlànà àníwọ̀ àǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìsílẹ̀ tó ṣe nílànà bí àmì ìfìgbé kalẹ̀ níṣẹ́rẹ́ ìfìgbé kalẹ̀ nǹkan tó ṣe yìí ní máa ń jẹ́ òkùnfà tí ìjọba tó yẹ bá ti tọ́lọ̀ ọ̀rọ̀ káàkiri ọ̀tàlá ọ̀ṣẹ́ àtọ́gbà. Àkọ́kọ́ nínú mẹ́tẹ̀lú ẹ̀rọ iléyà tí èèyàn pa lórí ní ìtumà pé èèyàn súnmọ́ lọ́rùn ó wà nípa mọ́sílá nàìjíríà yóò jẹ́ kálára bàhí pẹ̀tùlà nàá. Bàhí pẹ̀tùlà nàá lórí ọ̀rọ̀ àwọn ní ẹran màálù àti àwọn ẹran kéékèèké ni. Àwọn eléyìí ni a fi máa ń pa iléyà. Òbí kan nínú ìran ẹran lẹ́sà tí mo sọ yìí pé ọ̀wọ́ ni a fẹ́. Yálà màálù ni àbí ọ̀rọ̀ mi ni àbí ẹran kéékèèké ti gbogbo wá mà. Bí tọ́pẹ̀tò rẹ̀ tó tóbi tó bí ẹja rẹ̀ kọ́kọ̀ tó. kódà kò ju ràkúnmí lọ tí n bá ń kó jọ níjọ ọdún kò ń gbé sọ̀rọ̀ ọ àpàyàrá ṣe lásán kò sí obìnrin yẹn yẹn ó jẹ pé wáyé pé pípọ̀ kankan ní ìṣẹ̀lẹ̀ àlọ́ lónìí bí kò sí pé bóòlù ti torí pé èèyàn lè pa tí ó sì tóbi jùlọ tí ó tóbi ju àwọn ẹran rẹ lọ ṣùgbọ́n tó ń fi ló fi olè kó tó àdìkọ́ pọ̀ tó ìyá ara ẹja wọ́n mi ọ̀la tó ṣe rè ẹnìkan ti ra ẹran tí ó ti pọ̀ tẹ̀ lọ lójú tọ́mọnìyàn yóò wí pé ẹni tó súnmọ́ náà lẹ́nu sí ọ̀nà wọ́n mi lọ. ìmọ̀lá yìí pé ọ̀nà. ilé sẹ́rí àti ìlànà di fi ládà kàkà sí ọgbà ní ètò ìpìlẹ̀ ó dẹ́kẹ̀yà. ẹni tí ọ̀rọ̀ náà ju one hundred àbí one hundred tó fi ẹrẹ ẹrẹ yẹ oníyẹ ọgbà ládà sí ọkùnrin níyà. tó bí sẹ́rẹ̀ náà ló fẹ́rí. fífámílì àbí olórí ẹbí gẹ́gẹ́ àbú ayélujára sọ̀rọ̀ pé gbogbo pé máa ń wáyé láyà lẹ́wọ̀ ahmed ọgbọ̀n àìsílẹ̀ rẹ̀. èkéyì kan lára àwọn tá a sọ yẹ kódà ìlú àti àgbò lọ́wọ́ pa obì tó ń gbogbo fámìlì rẹ̀. yẹni pé èkéyì ẹran yálà ìṣòro ni àbádùgbò ni kò ní yóò kà tí èèyàn lè fi fi àníyàn pa ẹni ìṣòro tí ọwọ́ aláníyàn wípé òun pa àti báwọn fámílì ò kódà fámílì ẹ̀ ìbájẹ́ fífì àbí wọn tó náà lọ́wọ́ àbí rà fámílì bí fámílì rẹ̀ lulẹ̀ ọkọ̀ tó ẹyọ àti ọkọ̀ yẹn tọ́pa ó ti wà nípa mẹ́fílà nìṣọ́lá. ṣùgbọ́n lọ́wọ́ tó ní afẹ́fà láníyàn pé afẹ́jọ kí ẹran pèsè àníyàn pé ọmọ ẹ̀ka ẹran ló kọ fámìlì mi èyí tó ní ṣe pẹ̀lú àwọn ẹran kéékèèké èyí ò lè kọ́ pọ̀ wá èyàn méjì àgbẹ̀ta wọn ò lè fi ọ̀dáwó ra àbò àbí kí wọ́n fi ọ̀dáwó ra ìṣòro ṣùgbọ́n tọ́ba ti fẹ́ rà fún mi àbí màá lò ní ìyàlejò ọ̀dáwó ra kí wọ́n fi àwọn tí wọ́n dáwó náà wọn ọ̀gbọ́dọ̀ ọjọ́ méjì ṣùgbọ́n lè dín sí méjì méjì lè dáwó rà mẹ́ta lè dáwó rà kọ́tà tí má kọjá èèyàn méjì níṣẹ́rí àtúnṣe àgbègbè yìí èyíkéyìí tó yẹ bá ti níbẹ̀ ó wà ní ó gbọ́dọ̀ jẹ́ èdè ọdún tí ṣẹ̀rí àgbà láàyè tí ọ̀rọ̀ ti bá ọdún mú èèyàn yára fún ọdún márùn-ún yóò ti wà lórí ẹ̀ èyí tó bá lò ọdún méjì yóò ti wà lórí ẹ̀ èyí tó ó sì wà lórí ẹ̀ lókè. ṣùgbọ́n ìtọ́wá jẹ́ bí àwọn ẹran ìṣòro àti àwọn ẹran kéékèèké bí ọdún kan lọ́wọ́ lórí ẹ̀. pẹ̀lú tí a ń lé wọn Muhammad sọ́rọ̀ bá yẹ sílẹ̀ ní ìlànà tó gbé kalẹ̀ ó ní ẹ̀rọ pàtàkì àti mùsùlùmí náà. mùsùlùmí náà lédè lágbáwá tọ́lá ti fẹ́ràn ọ̀mẹ́ni ìfẹ́ pé mùsùlùmí lẹ́ra ní ọdún márùn-ún ó ti wà lórí ẹ̀. ìdájọ́ ìmọ̀ọ́sẹ́ náà nínú màálù òkun lè fi ọ̀rọ̀ méjì lára wà lórí ẹ̀. èyí tó bá jẹ́ ọ̀nà kéékèèké lábáwọ̀ lẹ́yìn tẹ̀lé ìmọ̀ọ́sẹ́ náà títí yóò fi lọ́wọ́. ṣùgbọ́n àti

tí ó jẹ́ ọlọ́dún kan bẹ́ẹ̀ náà ni ó tó láti lè fa ìtọ́wá tí a gbò lóṣù mẹ́fà jágà orí àgbò tó tí ó jẹ́ pé oṣù mẹ́fà ni ló pé tó èké lè fi máa fa nípa àwọn ọdún yìí ọlẹ́sìn nínú ọ̀ràn ìṣúra bákan náà má ṣe mọ ẹlẹ́gbẹ̀dá nítorí ẹ̀fẹ́ yìí ìyẹn lẹ́bi ìṣèjọba ìfọ́nà ọ̀rọ̀ àti kébi pé àtàwẹ̀ pa ẹran lásán abẹ́jẹ́ nítorí ti pẹ̀lú ìjọba gbogbo ndéjì àléébù pátá ìyẹn gbọ́dọ̀ sàkéèkì tó kọ́wọ́ ọmọ ní àléébù ànábì wa màkàtà ìfọ́nà ọ̀rọ̀ àìsọ́lá ó ní àwọn àléébù mẹ́rin kan wà tó yẹ gbọ́dọ̀ jùlọ sí àwọn mẹ́rin ni àléébù sọ ṣùgbọ́n àléébù míì ìjọba tó ti ní ṣe pẹ̀lú orú àwọn àléébù bẹ́ẹ̀ yálà ó jù lọ àwọn òṣèlédè rẹ̀ èyí ó ṣe ẹ̀kú tí ọba tó òṣèlú ìjọba tó wà lára ẹ̀ra tí ẹ̀ra yóò sì rọ̀ ìléyà àkọ́kọ́ onífẹ́ èèyàn lè pa ẹran tọ́jú olóṣèlú gbogbo wọn náà ìwé àléébù ni ní èèyàn àdéhùsí ìjọba jẹ ẹ̀rọ náà tó ìjọba bá lè kú báyìí ìwò ní pàtẹ́ nàìjíríà nígbà tí a ti tó lọ bá ní sọ́dà tó gbé ẹ̀rọ lóṣù kan ní ọjọ́ pa dẹ́gbẹ́ pé èyí ó dùjọ yẹn pé wọ́n bá kọ́ lójú méjèèjì ìwò ní pa òní lọ ilé yá torí pé ojú kan ti tàn ju ojú méjèèjì kọ̀ọ̀kan lọ. ṣùgbọ́n kíkọ́ lójú yìí yóò dàbí pé ó clear ọkọ̀ lójú. yóò dàbí pé ó clear lójú pé sẹ́yìn ọ̀sẹ̀ máa fi ọkọ̀ àbí yóò máa dáwò tọ́kọ́ lójú àbí ọ̀rọ̀ lójú. bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ dáwò rẹ̀ kò sí lẹ́yìn pé kọ̀ọ̀kan lójú. Sebenarnya kalau itu ada di pokok mana di sampai dia awal kan. Oh clear. Kau ni di di hari politik. Abi kalau di di Alif ada di Only yang umum tó sì clear tó mú kún tó sọ tó sì ṣe kí bọ́yá ìyẹn tẹ̀lé dáwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìsìláàmù látara yìí lẹ́yìn ẹgbẹ́ ìṣòro irú ẹran bẹ́ẹ̀ ọmọnìyàn bákan náà ní ẹran èyí tó ṣe ké ààrẹ mọ onírà máa rẹ èyí máa kọ ju ẹran ẹran bí ìwà ìyọkọ náà jàdé sáá tí yóò dùn pé ààrẹ wà lára ẹran tó kí àyè pé ààrẹ wà lára yálà orú òru ìṣesí rẹ̀ lẹ́gbàá ti lè jìnnà pé àárín wà irúfẹ́ ẹran bẹ́ẹ̀ kò ní wọ iléyà látara pé abẹ́lẹ́lẹ́ ìjọsìn kan náà láàárọ̀ ẹlẹ́kẹ̀rin ilẹ̀ ẹran tó rú gan-an tó ti pé táwọn náà bá rí lóṣù àmọ̀ ìgbẹ́ ẹran yẹn rú kì í ṣe pé Ìpé bọ́yá bí wọ́n ti ń kó wọ̀ lórí ìfá, lórí pé bá wá fún lóúnjẹ àwa lórí pé èmi lọ́kàn pálá láàrin ìgbà tí wọ́n kó wọ̀. Ṣùgbọ́n rírò tiẹ̀ ìrorú sàárẹ̀ gbogbo ìmọ̀ rẹ̀ ti yọ. Sọ àléébù làwọn náà máa ilé ìṣẹ́. Kò ní jẹ́ ra sí yọ̀wọ̀ lọ́yà. Àti gbogbo àwọn àléébù míì lọ́ba ìṣẹ̀lẹ̀ yìí látara pé a lè rọ́ ní ọmọ ọ̀rọ̀ àná. ó ní bí àmì ìfowópamọ́ bá rẹ̀ sọ́lẹ̀ ó pa wọn lẹ́sẹ̀ tó máa ń lọ lọ́jà láti ẹ̀ pa ẹran wọn ọ̀rọ̀ láyàwó ọ̀tá káwọn ìgbà ṣe ń ojú ẹ̀ káwọn sì ṣàkíyèsí ẹ̀ kíkọ̀ sá lè wú bẹ́ẹ̀. sọ̀rọ̀ nígbà tí ọ̀bá ńlá lè wú òun náà láwọn táwọn àná lórí fi dájú nínú ẹran lẹ́yìn máa ń fa òun náà lẹ́ra àǹtò tó sì tóbi dáadáa tọ́ba lè jẹ́ wáìnì tọ́ba tó lè jẹ́ wáìnì tó lè fúlá lára ẹran tí a lè tó lọ́ba rẹ̀ lọ́dà ọ̀fẹ́ òmìnira yìí ṣùgbọ́n a lè ṣe ọ̀ràn rẹ̀ bí ìbá ti lágbára ṣùgbọ́n lẹ́yìn fẹ́ pa fún ọlọ́run láti tóbi àwọn àrò ìwà ọ̀la ìwà lẹ́yìn wọn máa fi ẹran wọn sì wọn ló jẹ gán débi pé ayé wọn lè tóbi dáadáa torí pé àwọn máa ń ṣe ìjẹba bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn máa ń ṣe lọ́sọ̀ọ́ wọn máa tójú ẹ̀ tí ó tí ó tí ó ẹ̀yìn ó rí pé ọmọ ìwé àtẹ̀lẹ́ yìí lọ́nà àti àti kéde ní fífà ìwé kò fi pé láti lè dá sí pé táwọn òṣìṣẹ́ mọ́ náà yóò tẹ̀ ẹ̀sẹ̀ mọ́ tó gbogbo àwọn kan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí nínú ara tí a bá ti tẹ ẹran lọ́dà sí òtúmọ̀ sí ní ọ̀rọ̀ ọjà tó yà ní wọn àmì tọ́lọ̀ láti nígbà àwọn àyà tí wọ́n bá tẹ̀ lọ́dà. mọ́tẹ̀mọ́ ilé ìkẹrin olùdíje ẹjọ́ pẹ̀láníyà yóò pa lásìkò ìyẹn náà ó ń kápá wípé ṣẹlẹ̀ náà kìí ṣe bó bí nǹkan tó ṣe ó ṣe pọ̀ tó ní ìṣẹ̀lẹ̀ àwọn òbí pẹ̀lú pé bọ́ọ̀lù ti sí tó fi wà níbàámu sí ìlànà ẹ̀jẹ̀ ìlera. Bó tilẹ̀ kọ́ pọ̀ tó, báyìí ní àbẹ́ tilẹ̀ kọ́ dára tó, tí ọba ti wà níbàámu sí bí ìṣẹ̀lẹ̀ àtẹ̀jẹ̀ kalẹ̀ ní ìtumọ̀. Èyí á lè pa màálù tó ti pa ní sìn. Iye ọ̀pẹ kọ́ pa níyà tó ti bọ́yá sí pé wọ́n ná àti ìdòlẹ̀ ìṣẹ́ ó ti ẹ̀sìn wá lọ lọ́wọ́ apá ẹran ló kọ́ ikú nǹkan ẹran bí yẹn ó tó bí ń dòdò ìgbà pọ̀ pátẹ́sì tó fi ẹ̀kọ́ òye ló fà á ló jẹ́ pípé àsìkò ìṣẹ̀rí àlàkalẹ̀ òun náà ni àsìkò yìí wá sí ọjọ́ kan ọjọ́ ọdíyà gẹ́gẹ́ tí ìmọ̀ bá lè kí òun sá aláǹfààní láti kàwé torí pé anábì wa Muhammad lọ́wọ́ àgbẹ̀sọ́lá pé ẹni yòówù tó bá ẹran níwájú kátó kí ọ̀rọ̀ wọn ló kí ọ̀rọ̀ ẹ̀yìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọkàn payà lásánlẹ̀ ọkà ẹran fún ẹ̀ ọ̀pá fún ọmọ ọ̀rọ̀ ṣáàdáwó ọ̀rọ̀ ṣùgbọ́n ẹni yòówù ló sì ṣe ịga ìlànà tí ọlọ́run wá gbé àwọn ìṣòro lọ́wọ́. kí ni ìyàtọ̀ lójú sí wa á sọ pé gbogbo pé ó fi yàtọ̀ sí ìka ìtọ́wọ́ tó kírun ìka látàjà kírun lọ. ètò wọn sì fi kírun ọdún gbogbo rẹ̀ lójú five ńlọ́pọ̀ eléyìí di ẹran lásán ńlọ́pọ̀ sọ eléyìí di ẹran tọ́nà ọba lọ́pọ̀ ọ̀dà tó gbogbo nǹkan tó ọba tẹ̀ bá fẹ́ pátá nínú ìṣẹ̀lẹ̀ nìkan ètò pẹ̀lú làákàyè bí kò tó pé pẹ̀lú kéèyàn ó béèrè ó má má dájú wípé ìṣẹ̀lẹ̀ àtìlànà yìí tó tó má tó lè jẹ́ lẹ́yìn ìgbà tí màá fi hàn ká ẹran tí màá fi hàn ìfọ́nbọ̀n àìsàn náà pé irúfẹ́ ni bẹ́ẹ̀ ọjọ́ ìjẹ́. Kí wọ́n ti jọ ọdúnyàdé kan, ìgbàláyè wà ìjọ kejì, ìjọ kẹta, ìjọ kẹrin. Ìjọ kẹrin yẹ tí wọ́n fi lè bá ti kó ẹgbà pẹ̀lú lẹ́yìn ìgbà náà tó fẹ́ lè wọ́ àpàyọ̀ láti. Tó túmọ̀ sí pé ẹjọ́ bá láǹfààní láti lè pa ẹran níjọ orí àgbẹ̀fẹ́. Ó sì lè pa láwọn ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ yìí àwọn ọjọ́ mẹ́ta yìí láti lè ayé ọ̀rọ̀ ṣọ̀rọ̀ àní ní sọ́kọ̀ láàrin tó lọ sọ pé gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọjọ́ orí àgbẹ̀yọ iná ní mùsùlùmí lè fi pa ẹran olùjẹ́ lọ́sàn-án tó sì lè jẹ́ lára ìṣẹ́ nígbà tó yẹ kó parí ọjọ́ àkọ́kọ́ lọ́gbọ́dọ̀ lọ sí pé lẹ́yìn ìgbà tí ìná àti ọba àgbẹ̀yọ. tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù rẹ̀ ẹ̀jẹ̀ tí ọba ti lè ṣe ọbẹ̀ rẹ̀ gbogbo ẹni tí wọ́n fẹ́ pa ẹran tọ́lá ní àgbẹ̀ mo fẹ́ pa ẹran níyà ó lè ká ní o kìí ṣe fún fámìlì rẹ̀ kò sí dọ́kọ̀ ìyàwó rẹ̀ kò sí dọ́kọ̀ rẹ̀ ìmọ̀lá yẹ pé ìyàwó náà fẹ́ pa àwọn ọmọ náà fẹ́ pa ẹni tí mo fẹ́ sọ yìí lọ́wọ́ àpèké nìkan ẹni tó bá ti ní ní láàyè pé pẹ̀lú ògbọ́ náà òun náà fẹ́ ra níyà.

tí gbogbo àwọn ayẹyẹ yóò ti pé kí ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ obìnrin pé yọ bẹ̀rẹ̀ tí wọ́n bá ti kéde ní sáwọ́dí tó ti pé ibẹ̀ ní ẹ̀jẹ̀ oṣù wáyé pé òní ní ọ̀dẹ̀ wọ́n oṣù bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ gbogbo afẹ́kẹ́ àti afẹ́fà ìmú afẹ́kẹ́ ìtànà tó ó sì lè wọ̀ látara ọ̀rọ̀ tí a yọ ọ̀hánbẹ̀rẹ̀ tó lọ́ra ìtọ́nà. náà, láti ọ̀dọ̀ ìwọ̀n yẹ àǹfààní fún láti kòkò ìjọsìn. torí pé mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá nínú sọ̀rọ̀ ọlọ́lá púpọ̀ ṣùgbọ́n lé mẹ́wàá àkọ́kọ́ nínú ọ̀dọ̀ ìjà ọ̀sán rẹ̀ ọlọ́lá ju mẹ́wàá bí a ti máa ń gbìyànjú fún jọ ní mẹ́wàá ìgbẹ̀yìn ọ̀nà náà bẹ́ẹ̀ náà lábọ́lọ́ ìjù ní mẹ́wàá ọ̀pọ̀ ní mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ bí àwọn mùsùlùmí ló máa ń tó jẹ́ torí pé àná lè fọ́lọ́ láàrin lọ́nà tó ẹgbẹ́ kò sí ọjọ́ ayé kan tó lé pé bẹ́ẹ̀ bá ti ṣe olóore níbẹ̀ ọlọ́run bá ń dẹ̀pẹ̀ sí iṣẹ́ yẹn ó sì lóore tó mẹ́wàá àkọ́kọ́ ní mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ ìyẹn kó lẹ́wàá bẹ̀rẹ̀ oṣù ọ̀nà kókò sínú yàtọ̀ sí alẹ́ rẹ̀. tó ìyẹn fà á wọn bá láǹfààní ó ń fi àwọn tó yẹ gbà wò ó da púpọ̀ wọn bá láǹfààní oṣù sàárà ó da púpọ̀ èèyàn kà fáàn lọ́pọ̀ ọ̀dà ìgbà yẹn náà sì ni àtàkùnrin mọ́tòlá ló ti bẹ̀rẹ̀. الله أكبر الله أكبر لا إله الله أكبر الله أكبر ولله الحمد أتبعنا لي أوكي So only 28 will have been said. Ulama just 29 will qaida ni mawlaka. Ìtumọ̀ ni pé ó ṣe é ṣe ọjà pípé Sunday ọjọ́ ìwà àbí kí Monday ọjọ́ ìwà jẹ́ bá tó lókè ṣe iléyà sì lè ọmọ ìjọ lè tẹ ọmọ ìjọ lè tẹ so láàrin ìjọ sunday àti monday yẹn sí ọjọ́ mẹ́wàá mi ọjọ́ kan tí mo ti lé ẹ̀rọ ìṣòro wa lára àwọn akẹ́kọ̀ọ́ iná ṣe nínú ọjọ́ yìí náà láti fi bọ́ lẹ́sìn tọ́jọ́ wọn pé wọ́n kálukú náà lè ní lẹ́mìí hajj àti ìmúra so lára àwọn akẹ́kọ̀ọ́ olóore ṣe ìrìnàjò níbẹ̀. yóò ká ọkùnrin ìjọ nínú àwọn olórí ọlọ́run ọlọ́run ọlọ́run ọjọ́ kan náà tó wà ní ẹ̀rọ sábà nítorí ní ìṣúná tó lọ lọ́nà ẹ̀rọ sábà اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين اللهم إنا عبيدك بل عبدك كما نسيناك منا يدك ماضي فينا حكمك حكم فينا قضاءك وسلطك بكل اسم هو سميته بنفسك أو أن أنزلته في كتابك أو علمته أحد من عبدك أو سألته به بين عندك أن تجعل القرآن العظيم رب العبود وهو سيدنا في الأعداء ولنا يرحمنا اللهم إنا ظلمنا أنفسنا من كثيرا وليس تظلم إلا أنت فاغفر لنا وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم جد لنا عليك وإلى ربنا